you send a friendly though before you that make you sound as envy. ẹ̀yin tèmi mo tún ti dé gẹ́gẹ́ bí mo ṣe máa ń wá lórí program mi báwo níṣẹ́ wa òkè ṣàlàáfíà ni mo bá yín àwọn dádì ńkọ́ àwọn mọ́mì ńkọ́ àwọn àbúrò mi náà ńkọ́ èmi ọmọ yín tún ti dé o tóyìn tòmátò yín ọmọ olókè àgbòbèjé níjẹ̀bú igbó mo tún ti dé gẹ́gẹ́ bí ṣèmi lórí program mi léèní ẹ jọ̀ọ́ ẹ̀yin obìnrin àtọkùnrin ẹ̀yin láti fẹ́ bá sọ̀rọ̀ lórí program lọ́jọ́ èní kí ni àwọn nǹkan tó máa ń ba marriage jẹ́ kí ni àwọn worms àwọn àrùn tó lè àwọn àrùn ẹ̀mọ̀pá àrùn wọn máa ń àrùn bóyú jẹ́ lára obìnrin kí ni àwọn àrùn tó lè ba marriage jẹ́ tó ń pé gbogbo àwọn nǹkan tá sọ yìí most of you ẹ eh, notice ẹ pé kí ni yìí ó lè da ìgbéyàwó rú ẹ máa sọ fún yín lórí program mi pé ẹ jẹ́ kí marriage wa kí òun wa kó jẹ́ òun tẹ́ pé àwọn míì máa fi tọrọ pé ah mo like marriage ìyá alágbájá mo like bí ọkọ ìyá alágbájá bó ṣe ń treat ẹ̀ àwọn nǹkan tá a fẹ́ sọ lórí program lẹ́yìn nìyẹn àwọn nǹkan tó lè ba ìgbéyàwó wa jẹ́ tó dẹ̀ yẹ pé àwa gan àkọ́bí ara sí i táàmù pé bóyá ó lè jẹ́ kí marriage wa kó forí ṣọpọ́n àìmọye marriage tó yẹ pé six months after the elaborate wedding á dàrú àwọn kan yìí ó máa ń jẹ́ ìbànújẹ́ kò ń jẹ́ nǹkan tó máa ń dùn mọ́yàn nú kí ló wá fà á kí ló fà ṣé àwọn àwọn ọkọ àti ìyàwó ṣé wọn kọ̀ tara wọn lára kó tó di pọ́ fẹ́ra wọn sílé yìí kí ló máa ń kọ̀ ọ̀sẹ̀ tí mari tètè máa ń dàrú nọmba one irọ́ irọ́ hmm, pípa ọkùnrin mi ó lè parọ́ báyìí kọ́run sọ̀kalẹ̀ obìnrin mi náà kọ́ wọ́n máa máa parọ́ ní ìsìgbà tẹ́ ẹ̀ kọ́ ẹ ti parọ́ oríṣiríṣi fúnra yín tẹ́ bá ti wá ṣe wedding tán tẹ́ bá ti wá jọ ń gbé papọ̀ ẹ wá ìṣe máa rí àwọn ọ̀rọ̀ yẹn àwọn àṣírí àwọn àṣírí kọ̀ọ̀kan wá ìṣe máa tú sí yín lọ́wọ́ irọ́ pípa wà nù kan tó yẹn pé ó máa ń ba home jẹ́ number two sex ẹlòmíì wà obìnrin ìgbà tí ọkọ ẹ̀ tó ń kọ̀ sára ń fún back to back ó ń fún jẹ gidi anywhere by beach anywhere tó bá ká àwọn àmì gan ń fúnra jẹ́ nu pool tọ́ba náà lọ swim wọ́n fúnra wọn jẹ́ nu pool anywhere tó bá ká àwọn ọmọ báyìí wọ́n ti máa máa fúnra wọn jẹ but ìgbà tó fẹ́ra wọn sílé kọ́ ìyàwó yẹn ló ti sóhun àwọn kan náà máa ní ẹ ẹ èdè kí ni ẹyọ kan kí ni obìnrin ó máa ń sùn yàn àwọn rice làwọn jẹ láti yọ enjoy àwọn fẹ́ lọ try iyán ìyá girlfriend tẹ́ pípa tẹ́ ń cut tẹ́ kó ń fún ẹ jẹ dáadáa tẹ́lẹ̀ but after the marriage after tí wàá ṣe wedding tán kò bá fún ẹ jẹ mọ́ ọkọ náà tó máa ń ṣe style fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí wàá ṣe wedding tán ọkọ náà ó ti di kó máa kẹ̀yìn sí ẹ lórí bed àwọn nǹkan báyìí ó máa ń jẹ́ kí ìgbéyàwó ó máa ń jẹ́ kó yètè dàrú tó bá ń bèrè lọ́wọ́ pàtì àwọn kí ló cause kí ló fàjà wọn wà nílé sàn pé nǹkan báyìí ló fàjà wọn nílé point out pé nǹkan báyìí ló fàjà wàá wà láàrin ẹ̀yin méjèèjì pé ah, ìyàwó mi ò fún mi jẹ wọ́n bóyá máa ń fún mi jẹ tẹ́lẹ̀ ọkọ náà tó máa ń kóná bóyá wọ ẹ̀dẹ́ pé lè ṣe thirty minutes one hour non stop tẹ́lẹ̀ tó máa kó fún kóbá kóbá kóbá tó máa fún jẹ tẹ́lẹ̀ tó máa fún jẹ from the back from the air ah, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó wá fún jẹ mọ́ ìyàwó yẹn ó mìíràn wá sùn sex wà nìkan tó máa ń jẹ́ kí má lè tètè dàrú tẹ bá tún wàhálà ọ̀ x yín èmi mo lè bá yín sọ tọrọ ẹ má sọ wàhálà ọ̀ x lẹ́jọ́ máa wà títí ayé má aláwọ̀ x ẹ̀ bá lè ṣe ń sọ ìnàkan tó kọjú séèyàn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bá ṣe ń sọ x mi èèyàn ń rí àwọn àǹfààní gidi lára àwọn x mi but àwọn x most of àwọn x yẹn máa ń da òmù ẹrú ni wọ́n máa da òmù ẹrú ni kí ló dé tó tún jẹ́ kí x ẹ máa máa mẹ́sàgì ẹ ní whatsapp kí ni x ẹ ń pè ẹ fún ẹ̀yin ọkùnrin má aláwọ̀ x yín mọ́ tẹ́ bá ti tẹ́ bá ti tẹ́ bá ti ṣe wedding after the wedding ẹ má allow ex yìí mọ ẹ̀yin obìnrin náà ẹ má máa fún ẹ má máa fún àwọn ex yìí ní fèsì mọ́ hmm, nǹkan mi tí mo tún notice ó máa ń ba ó máa ń tètè jẹ́ kí marriage dàrú ni pé kéèyàn máa hide lovers ẹ̀ lórí social media ẹlòmíì báyìí ó kóòdì pa ọkùnrin mi tó rí ìṣìnà tó fẹ́ ṣe ẹni mọ̀ kó ti wedding, kò ní post picture wedding kò ní post picture ìyàwó ẹ̀ tó bá ti bímọ kò ní post ẹ̀ inú àwọn obìnrin mi ò dẹ̀ kí n dùn sí nǹkan tá à ń ṣe àwọn obìnrin máa ń fẹ́ pé káwọn ọkùnrin máa celebrate àwọn lórí social media mi sọ pé kẹ́ máa gbé gbogbo láìfi sórí social media o mi sọ pé kẹ́ máa gbé gbogbo ìgbésí ayé sórí social media o but bó jẹ́ jọ birthday bó jẹ́ jọ wedding anniversary bóyá ọjọ́ va ẹ celebrate lovers yín ẹ celebrate ọkọ yín ẹ celebrate ìyàwó yín lórí social media ẹ má máa hide ìyàwó yín mo máa ń sọ fún yín tẹ́ bá ti ń lọ patí ọkọ àtìyàwó ẹ wọṣọ kan náà ẹ jẹ́ kọ́ mọ̀ pé ọkọ àtìyàwó ni yín ẹ jẹ́ káwọn èèyàn máa jealous pé ah ẹ wà ẹ wo marriage àwọn people yìí ẹ káwọn èèyàn mọ̀ pé yes ìgbéyàwó dùn tó bá wà pẹ̀lú right person marriage dùn gan-an ọlọ́run ní jẹ́ ká pàdé àgbákò ọkọ àbí ká pàdé àgbákò ìyàwó àwọn tó bá yẹn kò sí nǹkan marriage single kìíní kan ẹ ẹ má yẹ kí n tàn yín marriage dùn tó bá rí right person torí àwọn ṣe máa sọ fún yín pé ẹ jẹ́ ká máa celebrate àwọn ìyàwó wa ẹ̀yin ìyàwó náà ẹ máa celebrate àwọn ọkọ yín àwọn kọkọ tó ti tí mo tún wá notice pé ó máa ń jẹ́ kí ó jẹ́ worms tó lè ba marriage jẹ́ ni àrùn ẹlòmíì náà dànù obìnrin míì kò lè fi five naira báyọ̀ ṣeré ọkùnrin míì náà ó máa ka iye ẹran tó bá ṣe ibẹ̀ ó máa ka iye ẹran tó wà ní ọbẹ̀ ni tí ẹ bá fowó bára yín ṣe tẹ́ ẹ fowó bára yín lọ ó mú yín máa dùn ilé yín máa dùn ilé yín máa láyọ̀ máa ná rinrin ọkùnrin mi wà kò sí etí ò lè rìn fún girlfriend bọ̀ kò lè fún ìyàwó ilé ẹ̀ lówó ẹ má máa appreciate girlfriend ẹ má ra gbọ̀n kan fún girlfriend nílé ìtọ́jú ìyàwó yín ẹ má ṣe àwọn sí ìyàwó yín mọ́ ẹ̀yin ìyàwó náà ẹ má ṣe àwọn sọ́kọ yín mọ́ ká fi ọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ mo máa ń sọ fún yín marriage tó bá dùn tó bá lárinrin obìnrin ṣiṣẹ́ tó pọ̀ nú ẹ̀ ni Eyin obìnrin má ṣe à ń sọkọ yín mọ́ ní kọ́kọ́ tí mo tún wá notice pé máa bá òun ni ká máa sùn ní separate room kí ló dé tẹ̀ ń sùn bíbélì sọ pé kọ́kùnrin àti obìnrin kọ́ di ẹyọ kan ẹ má máa sùn separate room mọ́ náà ẹ máa sùn papọ̀ obìnrin bí wà tí ìbá rọ́kọ ẹ̀ kò ní lè yẹ kó wà nìyẹn kó tó ń pè nífẹ̀ẹ́ nìyẹn ẹ máa sùn papọ̀ ẹ máa jẹun papọ̀ tó bá ẹ máa wẹ̀ papọ̀ àwọn nǹkan tó máa ń jẹ́ ó bá tún dàbí pé bóyá ẹ̀ṣẹ̀wé ìdára yín ni but ẹ bá ń sùn ní separate room ẹ máa fààyè gba third party láti wọlé tẹ bá ń sùn ní separate room ọkùnrin máa ní sẹ́yìn fáwọn girlfriend ẹ̀ ní whatsapp làdé wá ṣe fídíò kọ̀ wá ṣe voice kọ̀ wá ṣe many things but ẹ bá ń sùn papọ̀ ìbẹ̀rù yín á wà kò ní sí pé ìyàwó mi ìyàwó mi ibi tó sùn sí ní pé ọkùnrin mi ti ń pè ẹ máa sùn papọ̀ ẹ máa wẹ̀ papọ̀ ẹ máa jẹun papọ̀ ẹ máa pray papọ̀ ẹ dẹ̀ jẹ́ kí trust wà tíyàwó yín bá sọ fún pòun lọ sí abẹ́òkúta ẹ bìlí ìpò sì lọ sí abẹ́òkúta ẹ má dá ọ̀tẹ̀ tí trust bá ti wà nínú home home yẹn máa dùn ó máa lárinrin ẹ jẹ́ kí trust wà láàrin ọkọ àtìyàwó àní mo dẹ̀ máa ń sọ fún yín ẹ jẹ́ káwọn ọmọ yín mọ̀ pé ìfẹ́ wà láàrin ẹ méjèèjì ẹ jẹ́ good mentor fáwọn ọmọ yín ẹ káwọn ọmọ yín mọ̀ pé love dùn ẹlòmíì wà ó ti tó kinní sọmọ ẹ̀ lọ ní máìtẹ́ pé àyọmọ gọ́jà ti wed ẹ jẹ́ káwọn ọmọ yín rí ìfẹ́ láàrin ẹ̀yin méjèèjì kó mọ̀ pé ilé aláyọ̀ kò sí nǹkan tó dùn tó ilé aláyọ̀ gbogbo ẹni máa ń sọ fún lórí program mi wípé home tó bá dùn obìnrin ibẹ̀ ó try torí ẹ̀ la ṣe máa ń kí ẹ̀yin obìnrin àwọn nìyí ẹ̀yin ọkùnrin àwa la ya yín àwa nìyá yín láìsí àwa nìyọ ayé yín láìsí obìnrin ẹ má kí n tọ̀ yín ẹ̀yin ọkùnrin ẹ lè dá ayé yín ṣe ẹ lè àjọ wúlò fúnra wa náà ni o bọ̀tílé tó bá dùn tó lárinrin obìnrin bẹ̀ ní káàyìn wípé ó kú iṣẹ́ ribiribi ẹ jọ torí ọlọ́run mi ìfẹ́ kẹ́ ẹ̀ allow etí kẹta sí home yín ẹ má allow third party sí home yín nǹkan tí ẹ bá jọ ń pò ẹ̀yin méjèèjì ẹ kó wà láàrin yín and last one ẹ má jẹ́ kí ìbínú kó ba ọjọ́ kejì inú yín mọ́ ìjọ tẹ bá ti jà tẹ bá ní misunderstanding ẹ set to enjoy yín gangan ẹ set to enjoy yín gangan ẹ má gba third party láàyè ẹ má jẹ́ kí ẹ yọ ọkọ mi máa dá sí ẹ má lọ fẹjọ́ ẹ̀sùn mọ́mì mi rárá ẹ má kó rí bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ríra yín lẹ́jọ́ fẹ́ra yín torí ọlọ́run ilé wo ò ní dàrú ọ̀nà wo ò ní dàrú lágbára ọlọ́run kò ní kú mọ́ wa lórí lágbára ọlọ́run ìyàwó ò ní kú mọ́ wa lórí ẹ má pa irọ́ fúnra yín méjì ẹ má dínú fúnra yín ẹ má sọ̀rọ̀ fúnra yín ẹ má sọ̀rọ̀ ẹ má ẹ má keep secret fúnra yín nǹkan tẹ bá ń face nǹkan tẹ bá ń face ẹ jẹ́ kọ́kọ yín mọ̀ nǹkan tẹ bá ń face ẹ jẹ́ kíyàwó yín mọ̀ ẹ má máa hide ọ̀rọ̀ fúnra yín mọ́ mo dẹ̀ má sọ ẹ má fúnra yín jẹ dáadáa ẹ má ṣe ẹ máa sex ara yín dáadáa ẹ máa bára yín sùn dáadáa ẹ má máa hide ẹ má cover ara fọ́kọ yín tí stretch mark bá lára yín kò sí nǹkan tó jó òrìrì mẹ́ anything tẹ́ bá ní lára ẹ má hide ẹ̀ fọ́kọ yín ṣe ti gbọ́ ẹ máa ṣe kíní yẹn dáadáa ẹ máa fi nǹkan sí nǹkan dáadáa ìpàdé wa tún dijọ́ mi ọjọ́ rẹ̀ èmi Tóyìn Tòmátò ni mò ń sọ fún yín pé lágbára Ọlọ́run ilé wo ò ní dàrú ó dàbọ̀.